mo lérò pé gbádùn orin ẹ̀mí yẹn láti ẹnu Dr. Mrs. Esther Ìgbẹ́kẹ̀lé fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé ṣe ń yí ẹ̀rọ amóhùnmáwòrán yín sórí iléeṣẹ́ Orísun tẹlifíṣọ̀n àkórí tá a fi ń bára sọ̀rọ̀ lénìí òun náà ni ìgbàlà ọkàn ìgbàlà ọkàn ìgbàlà ọkàn tí à ń sọ yìí kò kí ń ṣe fún ẹranko ló wà fún bí kò ṣe fún àwọn ènìyàn àwọn wo gan làwọn tó lè rí ìgbàlà ọkàn àwọn ènìyàn ni àwọn tí wọ́n ti ronú pìwàdà tí wọ́n kọ ìṣe wọn sílẹ̀ tí wọ́n jẹ́wọ́ Jésù ní olúwa àti olùgbàlà wọn tí wọ́n dẹ̀ tún ti ń pèsè ọkàn wọn fún ìpadàbọ̀ Jésù Kristi olúwa wa ní ìgbà kejì ó yá bàbá ní olúwa ẹ jẹ́ ká tẹ̀síwájú nínú ọ̀rọ̀ Ọlọ́run tèmi. níbi tí mo bá ọ̀rọ̀ lulẹ̀ kan ni pé ìgbàlà ẹ̀mí ló ṣe pàtàkì ẹ jẹ́ ká wo Isaiah forty five seventeen. ìwé Isaiah. ó sọ ń bẹ̀ fún wa pé nínú ìrìn àjò tá a bá rí gbàlà ẹ̀mí nínú ẹ̀ la lè rí ògo Ọlọ́run gbà. Hmm. tá a bá rí ìgbàlà ẹ̀mí a rí ògùn ọlọ́run gbà àlẹ́ pọ̀lọpọ̀ ọ máa ń wà wípé ògùn ayé nìkan náà ń lé yẹsẹ wa mẹka. ẹ máa sọ̀rọ̀ yín lọ. ògùn ayé náà ń lé hmm. ògùn ẹ̀mí lẹ́lu ṣe pàtàkì. a ó fi ìgbàlà ìnípẹ̀kun gba israeli là. ìgbàlà ìnípẹ̀kun lálẹ́ fún là. nínú olúwa nínú olúwa ojú kì yóò tì yín hallelujah hallelujah ẹ wo bí wọ́n parẹ́ sí ẹnikẹ́ni tó bá ń wá gbàlà ẹ̀mí ojú kì í tì ẹnikẹ́ni tó bá ń wá gbàlà ẹ̀mí kì í di ẹni ìkọ̀sílẹ̀ hmm. ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá jẹ́ ti ara ti ara ti ara nìkan ló ń lé kò lè rí ìgbàlà ẹ̀mí yìí Hébérù orí karùn ìwé Hébérù orí karùn-ún ẹsẹ̀ kẹsàn-án ẹsẹ̀ kẹsàn-án ìyẹn ni pé tẹ̀síwájú ní ìwàásù yín o ó ti rí i pé ilé kan wà tá a gbọ́dọ̀ wọ̀ hmm. ẹni tẹ́ni tó lè ní ìgbàlẹ̀ mi kò lè wọ bẹ̀ bẹ́ẹ̀ ni gbọ́ngàn tí mò ń lọ nìyẹn ṣùgbọ́n ayé àti ara yìí nìkan là ń lé àyàfi tí a bá ní ìgbàlà ẹ̀mí yìí la lè wọlé ògo yìí. ebéèrè orí kelo. orí karùn-ún ẹsẹ̀ kẹsàn-án. orí karùn-ún ẹsẹ̀ kẹsàn-án. ìwé ebéèrè orí karùn-ún ẹsẹ̀ kẹsàn-án bí a sì ti sọ di pípé. bí a sọ ní àti ẹwà ọ̀sán di pípé ó wá di orísun ìgbàlà àìnípẹ̀kun. ó wá di orísun ìgbàlà àìnípẹ̀kun. fún gbogbo àwọn tí ó ń gbọ́ tirẹ̀. ẹ hallelujah. hallelujah. ẹ wo ìrìn àjò yẹn fún gbogbo àwọn tó bá gbọ́ tiẹ̀ ni ẹnikẹ́ni tó bá gbọ́ tiẹ̀ kò rí ìgbàlà ọlọ́run. ìyẹn àwọn tí ò bá gbọ́ ti ọlọ́run wọn ò rí ìgbàlà ọlọ́run. bàbá òjò hànú orí kẹrìnlá ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún pé ó ní bí wọ́n fẹ́ràn mi wọ́n pa òfin mi tí wọ́n bá pa òfin mi nínú ẹ̀ ló lè rí ìgbàlà ọlọ́run. Hmm. ìwọ lónìí a fẹ́ pa òfin mọ́ ẹnikẹ́ni tó lè pa òfin mọ́ kò lè rí ìgbàlà ọlọ́run ìwọ́n ló wá pa òfin mọ́ nínú ẹ̀ ló lè rí ìgbàlà nínú ara àti nínú ẹ̀mí ọgbọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ìgbàlà ara ìgbà díẹ̀ ni hmm. ṣùgbọ́n ìgbàlà ẹ̀mí ẹni pàtàkì olùsọ fún wa pé ilé ayé wa ìbá wó ó lè àwọn ilé kan lókè lọ́hùn tá a kò lè fi ọwọ́ kọ́ ìní ìgbàlà ẹ̀mí jẹ́ pàtàkì fèmí àti rẹ tó ń gbọ́ mi pé wá ìgbàlà ẹ̀mí rí pé ìgbàlà ẹ̀mí ní pàtàkì ìyókẹ́ká dúró lórí pé ìyanu ìyanu ìyanu ìyanu nìkan nínú ìgbàlà ẹ̀mí yìí la lè rí ògo ọlọ́run gbà níwájú ọlọ́run. nínú ìgbàlà ẹ̀mí láti lè rí ògo ọlọ́run gbà níwájú ọlọ́run ẹ tẹ̀síwájú. ìyẹn ni pé ẹ̀mí yìí òun ni èmi àti rẹ la lè fi wọlé ògo ọlọ́run. lórí pé wọ́n sọ fún wa pé àwọn á ṣe di eléyìí òun á di àtúnbí òun á di àtúnbí náà bẹ́ẹ̀ ọ̀la ṣe fẹ́ ṣe nǹkan yìí báyìí la fẹ́ rí ìgbàlà yìí báyìí la fẹ́ rí ògo yìí pa òfin mọ́ni kókó ẹ̀. Hmm ìrẹsùn fún àwọn Jòhánù orí ìkíní ìkejì wípé ó ní ẹ má ṣe fẹ́ràn ayé tàbí tó bẹnu ayé ẹnikẹ́ bá fẹ́ràn ayé ìfẹ́ tí Ọlọ́run kò sí níbẹ̀ ó yìnbọn ẹni bá ṣe ìfẹ́ Ọlọ́run ló máa dúró títí láéláé hmm. ìfẹ́ Ọlọ́run pípọ̀ òfin mọ́ la lè rí ìgbàlẹ̀ ẹ̀mí nínú àlá lè wọlé ògo takùnmí àti rẹ sí hmm. nínú ilé mo bẹ̀ wá ìgbàlẹ̀ ọ̀fẹ́ ni mo mú wá tí Jésù pè mí pè ẹ́ lónìí dúró nù gbàlà Ọlọ́run dúró nù gbàlà Ọlọ́run pé tá a bá dúró nù gbàlà Ọlọ́run nínú ẹ̀ la lè wọlé ògo takùnmí àti rẹ sí sọ fún wa pé ní ìwọ̀nba gbà díẹ̀ là ní láyé hmm. ìgbà díẹ̀ tá a wá ní láyé yìí máa fẹ́ ká wá lò ó pẹ̀lú ìgbàlà wípé tá a bá kanlẹ̀kùn ó yá ká lè rí ilé wọ̀ mo pé ilé ògùn náà a ò rí wọ̀ a ò ní sáyé wa ba ọ̀run jẹ́ ọ̀run ìgbàlà ẹ̀mí ni mo mú àkókò jù wá fún wa tá a bá sọ nípa ìgbàlára a sọ pé akíjọkún a sọ pé ìgbàlára a hmm. sọ pé ká lówó ká ṣe gbogbo ẹ̀ ó dáa ká lówó ó dáa kíjọkún ṣùgbọ́n ìjẹ́ ìgbàlẹ̀ mi wà níbẹ̀ bí hmm. ìbéèrè mi nìyẹn. ǹjẹ́ òtítọ́ gan pàápàá ǹjẹ́ ó wà níbẹ̀? wà ìjà wa òtítọ́ lọ síbẹ̀ bí hmm. àwa lọ́wọ́ lágbáyà orí ìyanu bẹ̀ ká lọ kí ló fi rí ìyanu. ìyanu ni wọ́n wá ń wá lọ ìgbàlá ọkàn tọ́lọ́run fẹ́ ká ní gan wọn ò wá lọ mọ́. ẹ rò pé ọ̀rọ̀ pé àwọn tí ń sìn olùsí aláìmá sìn lẹ́mìí hmm. òtítọ́ ìgbàlà ẹ̀mí. ìgbàlà ẹ̀mí àti pé pàápàá lóde òní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run kí ló dé tó jẹ́ pé kò wọ́pọ̀ láàrin wọn kán máa kéde ìgbàlá ọkàn tó jẹ́ pé ìyanu àti ìbùkún ní ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń kéde. hallelujah. hallelujah. ẹ tẹ́ bá wo kóríkà kìíní sixteen twenty three ó lè fi ìgbàlà rẹ̀ hàn mí. mo hmm. fẹ́ kẹ́ka wọ́n rẹ̀ pa àkàbá ìbùkọ̀ ẹ fi ìgbàlà rẹ̀ hàn mí a ò lè fi ìgbàlá ọlọ́run hàn níbi a bá ń kéde ìyanu ìyanu hmm. torí because ìgbàlá ẹ̀mí ní pàtàkì jùlọ torí pé òun ni láti fi fúrúgbìn sí ọ̀dọ̀ ọlọ́run hmm. sọ pé ọlọ́run fẹ́ ara yìí tó bẹ́ẹ̀ gẹ́ ó bá ọlọ́run bí kan fún wa láti fún ọ̀run ni ìṣẹ́fúta ayé yìí sọ hmm. pé ẹ má ṣe fẹ́ràn ayé àti ti ń bẹ ayé ó lè pé ohun tí ayé wá káàkiri yìí òun á fi fún wa àti pé ó tiẹ̀ ti mọ̀ páyé yìí gan níjọ́ kan ó máa parí àtọ́n gbogbo tó wà nínú ẹ̀. Hmm. ìgbàlẹ̀ mi yẹn ni pàtàkì David náà sọ tí olúwa ní ìgbàlà hmm. ọlọ́run ló ní ìgbàlà lọ́wọ́ èmi èmi mo ní agbára èmi mo ní ìgbẹ́rẹ̀ èmi mo ní rárá o ọlọ́run ló ní ìgbàlà ọlọ́run ló lágbára fún ìpè fún láti wá ká lè gba ògo ọlọ́run. Hmm. ọlọ́run ló ní ìgbàlà ọlọ́run ló ní agbára àti pé pàápàá gbogbo nǹkan yòówù gbogbo kómídé kómídé yòówù káfẹ́ tàbí yálà táwọn pé ohun àyẹ̀kẹ́ ní ṣó ṣeé ṣe ká má ní ìgbàlà ká dẹ̀ ní gbogbo nǹkan yìí nínú ara. ó ṣeé ṣe lọ́nà wo. ọ̀nà kìíní ni pé ọ̀nà ayé tí wọ́n bá rí nǹkan ayé hmm. á ní pẹ̀lú bá yá a lè pé nígbà tó bá sùn a máa fọnra yan pé ilé ló lọ kò lọ́ọ̀bì kankan hmm. torí kò ní ìgbàlẹ̀ mi kó tó kọjá lọ a lè fowó ṣiṣẹ́ lọ ọlọ́run ká máa kéde ká máa ṣe gbọ́ ẹ̀ ìwọ̀n tí ó bá sí gbàlá ẹ̀mí àsàn. Hmm. a lè fowó ṣiṣẹ́ fún ọlọ́run nílé ọlọ́run ká máa kéde kí gbogbo ayé máa mọ̀ wá pé à eléyìí ń ṣiṣẹ́ fọlọ́run o ó ná fọlọ́run àmọ́ tí kò bá sí ìgbàlá ọkàn ní tòótọ́ asán lórí asán òun náà ni gbogbo rẹ̀ jẹ́ lórúkọ Jésù Kristi mo gbàdúrà àtèmi àti yín a ò ní ṣe lásán níwájú ọlọ́run bàbá nínú olúwa kó tẹ̀ tó nípa tẹ̀síwájú nínú ọ̀rọ̀ yìí ẹ bá mi wá àkórí àdúrà bíi mẹ́ta ẹ kọ́kọ́ bá mi gbà fún gbogbo àwọn olólùfẹ́ pátápátá kó máa tẹ̀léra wọn. jehova mímọ́ jésù kristi mímọ́ michael mímọ́ mímọ́ ọlọ́run olùgbàlà ọ̀rọ̀ ìgbàlà la mú wá ní wákàtí yìí gbogbo agbára tí yóò jẹ́ kárí ìgbàlà ẹ̀mí ní orílẹ̀-èdè ní ìdílé kọ̀ọ̀kan olúwa bá mi parẹ́ olúwa bá mi tí ń fa ògo sẹ́yìn ní ìgbẹ́ ọlọ́run tó yẹ pé ara nìkan là ń lé hmm. olúwa máa parẹ́ agbára èyí tí a fi yogún ìgbàlà ẹ̀mí olúwa gbé wọ̀ wá ṣàtúnṣe inú ilé ṣàtúnṣe inú ìgbẹ́ ọlọ́run ṣàtúnṣe orílẹ̀-èdè yìí lórúkọ jésù ló wá wa. àmín àmín àmín lórúkọ jésù. Hmm. ọ̀rọ̀ ọlọ́run bíbélì wípé inú àjò nìrun ni àti wípé pàápàá ìwàásù rẹ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni ẹni tó bá tabà kó má fi bínú ṣùgbọ́n kó ṣe kí ni o kó tún ibẹ̀ ṣe. Hmm. àkórí tá a fi ń bá wa sọ̀rọ̀ náà ni ìgbàlà ìgbàlà mo sọ ṣáájú pé ìgbàlà ọkàn tá à ń sọ yìí kò kí ń ṣe fún ẹranko ṣùgbọ́n yálà ó wà fún ènìyàn àti pàápàá ìránṣẹ́ Ọlọ́run ó wà fún ọmọdé ó wà fún àgbàlagbà bíbélì wípé èmi ni Olúwa oní tó máa mú ọmọdé lọ tó bá máa mú àgbàlagbà lọ ó ní tó bá mi máa mu omi dọ̀lọ́ ó nígbà tí ènìyàn méjì bá ń lọ tó bá rò pé àkókò gbádùn tó ó ní tó bá mi olú onílójijì ó ní máa mú ọ̀kan kúrò lẹ́gbẹ̀ẹ́ kejì ó ní ta ni ó lè bí wíwò ọ̀kan tó fẹ́ mú kúrò lẹ́gbẹ̀ẹ́ kejì yìí talẹ́ńtà àmọ̀ tó lè jẹ́ lórúkọ Jésù Kristi gbogbo ojú tó ń wò mí gbogbo etí tó ń gbọ́ mi lẹ́nìí a ò ní fọjọ́ lọ́jọ́ lọ òun náà la ṣe mú ọ̀rọ̀ ìtàn àwálẹ̀ ní wípé ìgbàlà ẹ jẹ́ ká ní ìgbàlà ọkàn tó pé tó kún nínú wa nítòótọ́ a lè ti wà nílé ìjọsìn fún ọgbọ̀n ọdún fún àádọ́ta ọdún ká máa kọrin tó yẹ pé tá a bá ń kọrin báyìí gbogbo ìjà máa mì tìtì ẹ jẹ́ kí n bi wá ẹ má dà mí lóhùn ẹ dára yín lóhùn wípé ǹjẹ́ mo tiẹ̀ nígbàlà kan ní tòótọ́ èmi náà èmi náà máa bira mi o Fowóṣadé òkè ṣé onígbàlà kan mo ti ń bira mi báyìí Fowóṣadé ṣé onígbàlà kan hmm, èmi náà máa dára mi lóhùn <laughs> ah, ẹ wo ẹ jẹ́ àjọ dókè lọ́ọ̀nà gẹ́gẹ́ bí ìṣe wa a ní nǹkan méjì tá a máa fọ́lọ̀ lórí ètò ọpẹ́ yìí náà lórúkọ Jésù Kristi àtẹ̀mí àti yín ìdí tá a máa fi yan Ọlọ́run ní gbogbo ìgbà lórúkọ Jésù kò ní wọn lẹ́nu wa ẹ jẹ́ àjọ dókè lọ́nà gẹ́gẹ́ bí ìṣe wa ẹ àjọ lọ gbádùn orin Dr. Lanre Àtòríṣe.